بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابته وصحبته والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. alẹ́ òní ni alẹ́ Tuesday àfùlàfà déètì òní ni ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún jùmọ́dà àlèwúlá ọdún 1443 ọ̀rọ̀ ìfẹ́ episode 113 ní alẹ́ òní yìí abala mẹ́ta ló máa pín sí ìyẹn ni pé ìbéèrè mẹ́ta tó jẹ mọ́ tọkọtaya òun ni màá gbìyànjú láti fọ èsì rẹ̀ insha Allah. nípa bẹ́ẹ̀ ní ti abala àkọ́kọ́ òun ni episode one thirteen àkọlé tí ó bá dé ni ète orogún ète orogún ète orogún obìnrin méjì mẹ́ta tàbí mẹ́rin ti ń bẹ ní abẹ́ àṣẹ ọkùnrin kan ní a máa ń pè ní orogún. wọ́n sì máa ń dá ète oríṣiríṣi síra wọn. ète orogún alẹ́ tòní yọ̀wá jẹ́ one àtúmọ̀ fóònù náà ní nọ́mbà lọ. ọ̀kan nínú ète wọn òun ni a fẹ́ yiriwo ní alẹ́ òní. gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ ìbéèrè náà ni máa bí òun ìbéèrè òun náà ni ó ń bí ọ̀rọ̀ ìfẹ́ òun ló ń bí àkọlé tí ó bá bá dé oníbèrè ló béèrè béèrè wípé àwọn jẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin lọ́wọ́ ọkọ àwọn wọn sáàmọ́ ní ẹyọ kan ṣùgbọ́n ìyàwó kìíní ó ń gbé ní ààyè ọ̀tọ̀ ìyàwó kejì òun náà ń gbé ní ààyè ọ̀tọ̀ nígbà tó bá wá di ní ọwọ́ alẹ́ pátápátá láti bíi aago mẹ́sàn sókè ọ̀kan nínú àwọn ìyàwó yóò wá pè ọkọ wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ baálé wa ṣe ti jẹun kí lẹ jẹ ṣe mú mi sí i sóoru òmù pọ̀ ń bẹ̀ yẹn mo tiẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ní àsìkò tí ó mọ̀ pé ọkọ ti wà lórí ibùsùn ní ọ̀dọ̀ ẹnìkejì rẹ̀ òníyọ̀wà dá àwọn ìbéèrè tí ò ní láárí àwọn ọ̀rọ̀ tó ti kúregbé kúregbè àwọn ìrégbé ọ̀rọ̀ yọ dàálẹ̀ ọkọ ò sì ní fura bẹ́ẹ̀ náà ni ọkọ mọ̀ sọ pé à ìyẹn ni mo jẹ́ ẹ̀ kódà mo tiẹ̀ mú mínírààsì le mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sanra ni jẹ́ ń sanra tán tọkọ tún sanra tán agbo sẹ́ẹ̀tì ó tún dún gbaran-gbaran hello dear sweetie báwo ni sọ wà dáadáa sọ wà ókè nínú yàrá orogún rẹ̀. ojú wo ni ẹ̀sìn fi wo ìṣẹ̀lẹ̀ yìí ṣọ́dá kọ́ máa rí bẹ́ẹ̀ láàrin oníyàwó méjì tàbí kò dáa èyí ni ìbéèrè àkọ́kọ́ tí a fẹ́ fọ èsì rẹ̀ insha èsì nìyí o nígbà tí ọkọ bá ti pín ọjọ́ fún àwọn ìyàwó rẹ̀ ọkọ gbọ́dọ̀ fi ẹnu ààlà sí ìpè alẹ́ tó máa apply sí gbogbo wọn ó gbọ́dọ̀ fi ẹnu ààlà sí ìpè alẹ́ tó máa apply sí gbogbo wọn ìyẹn ni pé ọkọ tó jẹ́ oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin níwọ̀n ìgbà tó bá ti já sí pé alẹ́ ló ń pín láàrin àwọn ìyàwó rẹ̀ èyí tó sì gbajúmọ̀ jù náà ni pé alẹ́ nìyẹn máa pín torí pé ojú ọ̀sán ọkọ wà lẹ́nu iṣẹ́. alẹ́ náà ni yóò fi wà nílé so alẹ́ yìí náà ni ọkọ máa ń pín láàrin àwọn ìyàwó rẹ̀ nígbà tí ayé ti wá di ayé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a gbọ́dọ̀ lò ó ní lílo àbòsí láàrin àwọn ìyàwó wa. ẹnu ààlà pẹ̀lú àkókò rẹ̀ òun ni ọkọ máa gbé kalẹ̀ láàrin àwọn aya rẹ̀ bí àpẹẹrẹ èyíkéyìí ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ bá fẹ́ sọ kó wá bí ó ṣe bá a sọ lójú ọ̀sán. èyí tó bá wá jẹ́ emergency òun nìkan òun ni kí ọ bọ́ sí ọwọ́ alẹ́. gbogbo ìpè ṣe ti jẹun ṣe ti mu kò gbọdọ̀ bọ́ sí ẹ̀yìn ṣáì torí lẹ́yìn ìṣáì ìpalẹ̀mọ́ fún oorun ó ti bẹ̀rẹ̀ àsìkò tí oorun máa ń bẹ̀rẹ̀ náà ní ẹ̀yìn ìṣáì bí ẹnikẹ́ni nínú orogún tí ó pe baálé wọn orogún tí oorun ò kàn gbogbo ìpè rẹ̀ ìṣáì ni ó gbọ́dọ̀ jẹ ẹnu àlá rẹ̀ anything after ìṣáì kò gbọ́dọ̀ jẹ́ ìpè ṣe ẹ ti jẹun ṣe ẹ ti yó ṣe ẹ ti mumi ṣe ẹ ti sanra kò sí ń tọ́kàn pẹ̀lú tó ti jẹun. ète burúkú ni ète burúkú ni. kò sí tó kàn pẹ̀lú pé sọ́kọ ẹ ti jẹun níbi tó lòun wà ọ̀dọ̀ orogún ẹ ló wà kì í sì ṣe ẹ̀yìn ṣáì lọ́wọ́ adá ẹjọ́ lẹ̀ lásìkò tó fẹ́ sùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìyàwó méjì ìyàwó mẹ́ta àtàbí mẹ́rin lọ̀rọ̀ yìí kàn. ọ̀kan nínú àwọn ìyàwó yín ò gbọ́dọ̀ pè yín mọ́ tẹ́ bá ti kí ìṣáì ẹ fi ìṣáì ṣe ẹnu ààlà lẹ́yìn náà kẹ́ ẹ wá fi exception sílẹ̀ fún ìpè pàjáwìrì. ṣe mọ̀ wípé ọlọ́mọdé àárí aburú tí ohun tó bá jẹ mọ́ pàjáwìrì tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìṣáì between ìṣáì and subui ìgbàláyè wà fún irú obìnrin bẹ́ẹ̀ baálé wa nǹkan báyìí nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀sìn fààyè ẹ̀gbá torí pé baálé wọn náà ni ó wà ní pòsíṣàn ẹni tó máa sọ pé kóun gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àmọ́ ìpè tí kìí ṣe ìpè pàjáwìrì kó wá dá sí pé lẹ́yìn ìṣáàyì lọ́wàá pé baálé yín ti ń bẹ lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ pé ọ̀rọ̀ tí mo tiẹ̀ ni mo fẹ́ sọ ṣé ẹ mọ̀ pé àdéhùn tẹ́ ẹ ṣe fún mi nígbà tẹ́ ẹ fẹ́ fẹ́ mi wípé ẹ mọ kẹmi lójú ẹ mọ kẹmi nímú ṣe mọ pé ẹ mú àdéhùn iṣẹ mọ ní ìsìn kèsì bá a ṣe jọ sọ̀rọ̀ gbogbo ń tọ́ fẹ́ sọ sọ lójú mọ́mọ́ sọ ní ojú mọ́mọ́ mọ́ dá àròyé burúkú lẹ̀ fún baálé yín tí ìṣá ìbá ti tó kí ọ̀rọ̀ tó o bá ti rí sọ lójú mọ́mọ́ sọ di ọjọ́ kejì. tọ́ mo wá pe ọ̀rọ̀ yìí ní ète orogún nítorí pé mo ti mọ̀ páwọn obìnrin yẹn wọn ò ní gbọ́ràn wọn ò ní gbọ́ràn mo mọ̀ wọ́n dáadáa ló jẹ́ kí n fẹ́ kan pè ní ète orogún ète ní ète ni. ohun tí wo ò sì lè gbà ló fi ń lọ ẹnìkejì rẹ. irú àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú orogún wọn àwọn ò lè gbà á. kí orogún wọn pe ọkọ wọn lẹ́yìn ìṣáì àwọn ò lè gbà á. ṣe wá rí i yorùbá ní bí èyí kúkúrú ọ̀bá gbọ́n kí ló ṣe èyí gíga ìwọ ọkọ ìyàwó tó o bá fi jura rẹ lẹ̀ fún kíkan máa pè ọ́ lẹ́yìn ìṣáàyì ò ń ṣiṣẹ́ tọ bí èjìká rẹ̀ ó ṣe yẹ lọ́jọ́ àlèkìyàmọ̀ ò ń ṣiṣẹ́ tọ bí èjìká rẹ̀ kan bí ó ṣe yẹ gẹ̀rẹ̀ wálẹ̀ tí kan wà lókè tí kan wà nísàlẹ̀ tí gbogbo ayé ọ̀wà rí ọ àwàlún wọlé àkèrún àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkẹyìn wọ́n á rí ọ torí wípé ọ hàn kedere wípé ìjàmbá ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ìṣàbòsí sí i òun ni kó ga sí pé ní àsìkò alẹ́ tó wà pẹ̀lú ẹ̀ ni ọ̀kan òtún wa máa pè ọ́ lórí fóònù tàbí lẹ́jọ́ máa ṣe shatin ẹjọ máa shat lẹ́yìn ṣáàyì ẹ̀yìn ṣáàyì lórun bẹ̀rẹ̀ nínú Islam kí ìṣáàyì tán kó o lọ sùn ni kí ìrun ìṣáàyì tán kó o lọ sùn ni kò yẹ kíyàwó kankan ó pè ọ́ fún ẹjọ́kẹjọ́ lẹ́yìn irun ṣáì àyàfi tó bá jẹ́ ìpè pàjáwìrì tó jẹ́ pé tí ó bá pè ọ́ yóò jẹ̀bi. ẹ̀yin ọkùnrin ó yàwó méjì ọ̀dọ̀ wọ̀ yín báyìí bí èyí ìyàwó rẹ̀ ó fẹ́ gbọ́ràn ṣe bí ansẹ́ẹ̀tì oríṣiríṣi nǹkan ní bẹ́ńbẹ́ o sì ti mọ tó fi ṣéèfù ọkọ̀ àwọn ìyàwó rẹ̀ ètò pè ní ìbàdí àràn ètò pè ní ojú wúrà ètò pè ní ìlẹ̀kẹ̀ kinní tọ́wá ti rí i pé ó tún ti ń pè ọ́ ọ́ sì. Ọ sì tẹpa mọ́lẹ̀ ńgbọ̀ bá ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kínní tó o ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kejì tó o ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹta your sense torí wọn ìgbọ́ràn bọ̀rọ̀ ìwọ ni wọ́n sì ń dá ọ̀ràn bọ̀ lọ́rùn ìwọ ọkọ ni wọ́n ń dá ọ̀ràn bọ̀ lọ́rùn ọ wàá sùn sẹ́gbẹ̀ẹ́ ẹnìkan ẹnìkejì á máa pè ọ́ ẹ jọ wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sì ṣe ọ̀rọ̀ pàjáwìrì kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe àbòsí sí ẹni tẹ́ ẹ wà ní ọ̀dọ̀ rẹ̀ ni ẹ̀ ń ṣe àbòsí sí ẹni tẹ́ ẹ wà ní ọ̀dọ̀ rẹ̀ ni nínú Islam oorun bẹ̀rẹ̀ immediately after Ishai. tí kì í bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí kì í bá ṣe pé mo fẹ́ rìváìsì tíra wò wọn ò fẹ́ ká máa fi ẹ̀yìn ṣàyíwá ká máa fi falẹ̀ ká tó sùn nítorí wípé wọ́n fẹ́ ká pìpì ara wa fún wítìrì táàkì lóru a sì pèpè ara wa fún wípé kórun ti ká ti sùn kórun ti dá lójú wa kí ṣubú ìtó tó kì wá ṣe àsìkò yẹn ní ẹni tí oorun ò kàn ní àdárò ní àdárò yìí lẹ ẹni tó oorun kàn lẹ́lẹ́jọ́ máa ru ẹjọ́ kì í ṣẹni tí oorun ò kàn. nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníyàwó méjì oníyàwó mẹ́ta ẹ lọ mọ̀ dájú wípé nínú ète obìnrin nínú ète orogún òun ni kí ẹni tí oorun ọ̀kàn kọ́ máa pè yín lẹ́yìn ṣáì ẹ̀yin ni kẹ́ wá búlọ̀kù ẹ̀ fún wọn kọ́ máa rè yín pè tẹ́ ẹ bá ti kìlọ̀ fún tí ó ti gbọ́. kódà kó jẹ́ ọ̀rọ̀ pé mo ní sálámọ̀ sí yín ni kọ́mọ́ ju pé mo kàn ní kí n sálámọ̀ sí yín ni gbogbo sálámà tó bá sá sí ọkọ rẹ sá lójú ọ̀sán sá bífọ́ ìṣáì má dì í ẹnìkejì lọ́wọ́ àti sálámà tán láti máa tún sọ nǹkan míì kì í ṣèwọ lorún kàn ẹnìkejì rẹ sí orún kàn òun ló ní gbogbo ẹ̀yìn ṣáì títí di àfẹ̀mọ́júmọ́ torí náà ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọkùnrin o èèyàn yàwó méjì wọ́n yàwó mẹ́ta wọ́n yàwó mẹ́rin ẹ má jẹ́ kí èjìká yín ó yẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ́ aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa á sí abala kejì insha allah.